ọ̀rọ̀ wa mo ní sí ọ̀pọ̀ àkọ́dé àkórókóró mo ní àṣẹ kórókó kan nineteen early eighties na ẹ̀ka máa ẹ̀kọ́ mọ́ ọba àṣọ na rẹ̀ náà nà kórókó ọ̀pọ̀ àkọ́dé lórí ẹ̀rùgù wá so ama ni wàá yọ dọ tanada do yẹ kókó òtò kàtí ama náà ìbàn wọn adọ́tà ìlú àkà alùlẹ̀ na tẹ̀ka nga ọ̀dányọ̀ náà kóyìn náà dárẹ̀ ha ha ha ha ọ̀kẹ́tsẹ́ ẹgbẹ́ wà lẹ́nu ọ̀kẹ́tsẹ́ ẹgbẹ́ wà nyi mẹ́lú mẹ́ yàrá ni ẹgbẹ́ kéwì ama ní yọ kẹ́tsẹ́ náà mà di ha ha hà yẹ mẹ́ka àmì ha àrùsẹ̀kọ̀ mọ́tò náà dẹ̀ yẹrẹ mi.

ẹni mi tètè ọ ah, vẹ́yìn lórí ọbẹ̀ ọ̀tá. bẹ̀rẹ̀ yìí sì gbẹ̀rẹ̀ àìwọ̀n ọ̀hún kan náà gbẹ̀wá ìjọba ní yẹn sikẹ́nà máa ń agbóhà ní mẹ́kẹ̀ ètò ní lọ́ọ̀dún yìí. so iṣẹ́ ń kọ́mọ́lé àkọ́yọ̀ ká àṣọ àfin náà kó náà iṣẹ́ ní wẹ́yìn wọ́n rẹ̀ wẹ́yìn àǹfààní àná wúlò ẹni kọ́mpa dọ̀ ọ̀nyẹ́ dàní mọ́tò ọ̀rẹ́ ẹ̀ ànàbọ̀ nára ẹni ìhẹ́ náà dọ̀ ọ̀rẹ́ nanda ki moto non e mele amuna moto na ka bani honda v boot honda hanga honda honda element honda eh, honda discussion continue discussion end end of the aban muna da hori mu so on to muri kenwa ne taisa abdu dinar hmm e hwana hori ana ana so stay now na mo do ano is okay so mo si yana mo <laughs> yani isin to mo dai ke wana hola travel yani ashay'u yasil is okay alladhi yablughu al-maqsud anaka Allah who reach say your plans eh your plan ko yo no na ne asana manzo do she hosana naka isun ni dan wa e ko ah, eh, suma ni sawa to de isun ni dan ko jẹ́ ẹni sẹ́ni ìdánilọ̀ ẹ̀yìn ìgbà tó ẹ̀nà ní ṣètọ́nù ọ̀pá ẹ̀wọ̀ kọ́nà plan of weapon of destruction yìí jẹ́ wọ́n há jìnnì zọ́ọ̀fẹ́ ọ̀tún wọn dé ha ọkọ̀ wọlé wọn ní àkàn ọ̀rọ̀ àtẹ̀hẹ̀ wá dé ha dọ́wọ́rí clear zọ́ọ̀hìrọ̀ clear wá dé ha conspicuous fi há jìnnì hayam ní in these days àbúlẹ̀tì àmà fi ha àtọ́mù lè máa dì àná ẹ̀kọ́ ọkọ̀ rẹ̀ become general tọ́mù máa dì uh, greedy material greedy oyoko eh, au ah, material greed ayo ah, kama kani wal jash'u fil izdiyad ate oyin extraordinary love in increasing min hutamu dunia in what ini ilikuwa hanan wasara nas biwe ka abaroro mtobe yarkuduna ini yudichi wala tijara ini ilaitin business wasanaat àti ṣọ̀nà àti sẹ́nẹ́rà sọ́ọ̀mù ẹ̀yìn rẹ̀ sọ́ọ̀mù kọ́rọ̀ what do you call it? ó kọ́rọ̀ wọ́n musahamat àti àbí òjòdá ìkẹ̀kẹ́ àdàmìnà méjì yìí wọn rẹ̀ hàn wọ́n náà gba misdaq ma akhbara bihi nabi sallam ọ̀sán ni a kó ìrìnlẹ̀ ní sẹ́nà ìka ànábì ọkà aláìsíwájú sẹlẹm iná láhà zàwọ jẹun pẹlẹtẹrẹ omori omori yandu kẹtẹrẹ kọọlá ọkà ká iná anzẹlẹ máàlì omori kì í sáná àbí ibu ẹkẹ yìí tí ó rẹtẹm lè ẹkọ mi sọláàt owó àṣẹ ẹkọ sálà kó wa ìta ìzakat bá a sanya zakat wàlẹ̀ òkà nàlẹ́ ibùn adam wádìn ọkà ẹ̀wùrẹ́ kẹhìn. ekan wuhira kan because kekiran wa ma halatu ni waliza ya ba mun kekiran o ya comfortable enough to practice that worship o yoko no mun ka azama ni ro do mun mun la kare hanfa hadisi kudusi do mun ka walau kana li ibn adam wadin ana kan yi ya ni adam na asan wad valley eh hmm? a whole valley a particular bin wake valley o Don't you know? بوبويهم لا حب أن يكون إليه ثاني أغنى يليس كان لن يصار another لي full of money كما نحن كيسير غزنة ولو كان له واديان أغنى أن two valleys full of money لا حب أن يكون إليه ما ثالثا وليس كان لن يهتبك ولا يملأ جوف ابن آدم يقول الله يعني كأين يسير هيك كجان نبي آدم illa turab easy so because yau ne muka iya za ka hido yan final zai ku hira hararu summa yatubu Allah ala man taba wa wani wani umri waji wa bitun ba har na kisa e tuba lama anna min at-tayyibin wa anna min alladhina taqabbala Allah tawbatahum mun na do bitun ba da mai na ko bitun ba ومن الأسباب أيضا أريني إسمعك كا أريك أو قاسي weakness of إيمان الانشغال بالمال كا إسمعك أكهي بمانج بيجمعه أكهي والزوجة أتي أسي والأولاد أتي إزي يقول الله عز وجل وين نميد تتواكا أقوى لهم أنما أموالكم وأولادكم فتنة أمبكي يعني نفعل هنا نمكا إذا ما هي من أتجيون فتنة أو أكثر فتنة بمعنى أبان هنا مرسي زمولي سورة الأنفال آية 28 ويقول عز وجل دمو إلى كان نيك ميوغن دوتشتنه أوكي زين للناس حب الشهوات من النساء من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرف ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب ولو زين للناس أنرام أنرام وابي للناس يواني حب الشهوات من النساء إني سكنني أولي هون ويني والبنين أتوزي والقناتيل المقنطرة أتي إذا ما هي treasure أنا كيس أماس إبو أنا كوبو من الذهب إني gold والفضة أتي silver والخيل المسومة أتي مانتا أن سبحان ترى هناك المسومة هناك is completely branded على كونيا هي راشا جنة والأنعام أتي cattle animals لايك واني نوابا بنين والحرث أتي اسمها له ملكا بسنا نكاني ذلك متاع الحياة الدنيا أبسني أو من ما إيه هنن هاي هنن donka hadathana ni onam is fake why the original wallahu indahu husnul ma'ad mulka protector idan onam ni better substitute husnul ma'ad awonye ne uka start from what ile onye ne ko awonye ne wa kan hubu shawati min an-nisa ina janna onye ne uwe na ni 72 and enyi ni ligena by nan enyi in fact do mo ni jiwon ni

ya salam ya tuwa tutumin abdemu yamam والقناطير المقنطرة من الذهب والفضة gold on silver ẹ̀dá àpòyọ́ kìí ọ̀nà ọ̀rọ̀ ìkùrẹ́ náà ló ń kọ́ ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀sọ àìṣùwìn ilé tí àwọn iná iná aláwọ̀ nìkan not even ìṣùwìn lẹ́sẹ̀ tọ̀wọ̀ dé lòlú ìgbọ́ta wà náà ojú mi wọlxayil almusawama aláwọ̀ mọ́lẹ̀ ètò ìrìn àti ẹ̀rọ náà i need ana da wahala idan wahala na jani ku wannan an wani aus waye yi mulki yi na yi su zai ni kwa dare a wani wake maka mangoro a wani mutane mangoro rojo doriya eh all different from mangoro na nan sa wani mangoro na zuwa ni na wale han eh na da gozo eh dote wani shari ihoko wadda hankali wani dangu husnul ma'am surka limon a ومعنى هذه الآية إساك آية ناكاي أن حب هذه الأشياء كأويسيا بسنن وفي مقدمات النساء أنا كا إذا دو جاب بسنن نكا كا ويجان نوي ونينين والبنين أترين إذا كان مقدما على طاعة الله ورسوله إذا أنا أويسي سنن أوكوز دو دسوي أويسي أسو مرهين أمرانتون أنا problem نلاكا كاسس ليسنن أبوكوز كوانيون أنون

ehh orisa sun murni na otu n'ụkwụ oka oge ọ maara ya fayinahua mustak bihun bia kuma na orasi orisha na orashi shodibi muslimi gbaara ko shahibu a wannan ibu ya na darazia a wani waka tozuwa amma in ghana huk basalik alawacin ana shar'ai isa nan wishiyo amma da ku shiyo ta ga su wishiyar nan ka a wajen shari'a al-mu'ayyan da mahuri ke hin Allah ta'atillah dusa su murin for who mahmud is even allowed is praiseworthy or oh, is not kako is good because I and I you know poor mala mala kwa more than for all you amma ne kala sa su kwa boka is gwamnati duwa zai gin su murin mo ji duwa ga pa on to muri ka muliro ni mazi mi ya mulki yamu eh dot ara ko ni na ma wana meka wezi kwa ma bebe ne wezi kama kati kati kati o wanye o wani wele do a do da wara ni wezi ene to wezi o yo ko mhm now amalka abusun ne wani to la ati niso ko transportation boro mala au ayoko so mutum yaya yan yi makas wood na wala da yana kaka a zan ne zuka wa da yan <laughs> ka yan yayo emre <laughs> hon da element on the first time when and ni man le e wo ji ko ni so ya na ada be okay man ni buta nan ada ni me ri ko da element jabo do no ri to doka <laughs> yan yayo

ba kun magari ba wa sha ba bẹ́ẹ̀ léèrè o mọ́ náà dọ̀ sí mọ́tàná kùn náà dáre mọ́là bashir lọ́sà bá kàtọ́ díyèrè inú wọ àbá àwọn so fọwọ́ Mahmoud mamduhu sahibu ọ̀làbọ̀ ọ̀yàn like mtu wagonyo iliu iliu nuwon mamduhu ozono is praiseworthy mamduhu swahibu aonanya onaruke ya gabedike ya kumuyo robanya ya babo wala bashi no robanya ya nona kiile inuwo that's what holezo ona namuna weile inuwo وقد قال النبي صلى الله عليه وسلم لذلك كمو من كاك ويشو ني نسا كامو من ورا دور anabi kisa na yene hanon hubbiba ilayya min ad-dunya anabi kisa na hunne oni misini abon wa minna not in the isn't isn't to was yang bin sallam ayan to ni hini patake tun wa no kara a hisala kwa tun wa ta en abun ni la wa minna ama in the hanon untu kisin sana like sorry nisa onyene chachawa onyene hmm?

ọdún ìlú ìdọ̀tọ̀ àpàlàgé ní perfume wọ́n sì ní tó ní ìkùsí àdó ní perfume náà wọ́n dúró ìlà kúrò tó ẹ̀yìn lọ́tọ̀ wọn kàmá isi iṣẹ́ omi ìhìnlẹ̀ kékeré wọn ní màmá díẹ̀ sí ní àmì ìhìnlẹ̀ is just one thing fi sọlá àtẹnisálà ìlà àmì ìmẹ̀tẹ̀ bẹ́ẹ̀ ìhìnlẹ̀ àrẹ ìṣẹ̀lẹ̀ tó sẹlá ọmọ bíi ìkọ́ tó ń lọ yẹn ní وكثير من الناس ينساك وراء زوجة في المحرمات أزار ونما ند دي روما ربان دي من ندوسيني إنا برسوي إلا يوم على لين الحرام إلوانا ما جنيه إسمع من أن يرى قوة بلسة وين إلوانا أنا كمان مجيب هنا وين إلوانا masoroka ilé ìdílé ọmọ hmm? wàá sí olúwa nílẹ̀ lórí ìrìnàdà ìka bọ́mọdé wọn òṣèlú ọ̀hún wàá sí pété àyínà náà ìka òun ìdí ìrìnàdà àyínà yẹn wọ́n yà náà ìka àáka wà àgbàkà náà two dàkà náà dàkà ke? ẹ̀kọ́ ẹ̀ one two two náà one dàkà náà dàkà ẹ̀kọ́ ẹ̀ wọ one two one two lọ àbáàdó yẹn. bùdá àyínà ìka tàn ṣọ́ọ̀nù one two don kaka ce ẹ̀mí ìyàwó kọrí ọ̀rọ̀ ìwé rẹ̀ ní one two two one wọn náà bẹ́ẹ̀ wọn kọ yóò wọn. wọ́n sọ kú wọ́rọ́ al-awlad munshagila na ni tọ́ àti láà láìka ilé yóò sì ké ní okú dúró àrí agbókò náà zùjẹ nàárín náà zùjẹ nìtí náà ní kẹ́ni dọ́ọ̀mọ̀ wọn àrí èzèrè ní eré ọ̀húnrọ̀ ọ̀húnrọ̀ rẹ́bìkà lóhun omi láfẹ́rẹ́ omi láfọ́bánu ọ̀yẹ́kọ́. ọ̀hún ìrọ̀dọ̀ wọn ìdúrà ní ọ̀nà ìjẹ̀ṣà ìbéèrè ọ̀hún rábẹ̀dẹ́ ọ̀dọ̀ wọn ìpèsè ìṣìwé ọ̀yẹ̀gbọ́ àkẹwọn lẹ́kìsí láti tọ́ àti láì ó kúsà sọ́mọ ní. ọ̀rọ̀ ní ọ̀nà kò ní sọ́nà náà kọ́ńtọ́ọ̀tì mẹ́sàn-án kò ní sọ́nà náà bímẹ́sì bẹ́ẹ̀ ẹ̀ẹ́gẹ̀ẹ́rẹ́ ni mo yàn náà káàmù ìṣẹ̀kẹ́ ele na nìyẹn.

ọ̀n tó mórí kàyìn ẹ̀rọ tó bẹ̀tẹ̀ sọ́ńdọ̀ mórí kò yẹ rẹ̀ wọ́n àlùwáládó mùhùzánàtún mùjìbánàtún mùjìhálàtún mùbùkálàtún rọwà kò tọ̀bọ̀rọ̀ ni. àníbi kí sẹ́nà ìrèdí àlùwáládó àwọ̀ ẹ̀ ń mùhùzánàtún bóò kọ́ ẹ̀rọ tó rẹ̀ mùjìbánàtún bóò mẹ́kọ̀ọ́ rẹ̀ náà mọ̀hìn mùjìhálàtún wọ́n àgbà mẹ́kọ̀ọ́ rẹ̀ jáì ní ìdáyàkùn sọ́yẹ̀ mudkhalatun wa mukalwani ulichin kamuna da ojiri na mai na kan emun da mun lafa abawa ẹ̀yìn mi dé mẹ́za wàhálà mọ́sí hmm. ṣáà mọ́ àìsàn àyẹ́sẹ̀ ah, tí ó ní àyẹ́ nínú ọ̀hún wádàká ẹ̀yà kọ̀ọ̀kọ̀ wa ìsàyè lórí bí ò sí jọmọ́ sí ti àwọn because ẹlọkùnmọ̀ ní kẹ̀dá kí kàwé ìtawọ̀ ìsì fún ẹ̀rọ onímọ̀ wà ní ni ní èyí ló yẹ sáà kọ́ sínú ẹ̀sìn dání bọ́ọ̀lù ní kọ̀m̀pléìn bó wà ẹ̀sìn ìjú ìlà ìwé àdídú ìsìkọ́ ọdún bọ́ọ̀dù ẹ̀kẹ́ ìwé tọ́dọ̀ ẹ̀rọ nàìjíríà yọ sọ́lá ẹ̀ kìí jẹ́ wàhálà ìkàdó kò múlò káka tọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ yọ́sọ̀dún náà kàmá báyìí fi kún kó lè lè akọ̀rọ̀ bí ìnáwó rẹ̀ kò múlò kọ́lùbá kọ́lùbá ọ̀rọ̀ ẹ̀ ìbílẹ̀ kẹ́kẹ́ náà kò rọ̀gbà àwọn ọ̀nàkò ń lò yé mi but òkú mi yẹn na mistable by what you cut down the needs of your children hmm? you set your mind stable hmm? I don't have the one time that I will kókó yẹn ní five hundred I wear it five hundred na tó làwọ̀ there is a hmm. struggle and the Muslim community ẹ àwọn sọ́gbọ̀ ọ̀dọ̀ ẹ̀yìn nínú ẹ̀ nínú sọ́gbọ̀ ọ̀dọ̀ ẹ̀yìn nínú ẹ̀ hmm? ìwárà àmọ̀nà ọ̀láhí ìṣẹ́nà ọ̀tọ̀ ọmọ the chairman of the education committee will not become the driver <laughs> we will free him from becoming the driver the his school bus with school bus driver abẹ́ àwọn ìṣẹ́nà ọ̀tọ̀ ọmọ yóò ti ọmọ náà mọ̀ hí yìí ọwà ni yẹnyi a well fitted boss anka according to abusa they are arrested the uigbos at the backyard ọyẹnko ọka kọlùhù ọyíkà náà níbi ya kàmù buholatun ojú ọmọ náà nìka olùkye yìí ọ̀rọ̀ wọn ẹ̀sán ọka yìí ìzá àrọ́dà ìnsán and yóò fi kọfí sẹ̀bílì láà anytime náà lọ kúrò ẹ̀wọ́n nyẹ́kẹ̀ hàn wá risk our spend tó lè mọ̀ yìí. ذكره الشيطان بأولاده الشيطان شيطان وطمع يجان فيقول ذلك أولادي أحق بالمال إجن أو دزاه كما شكه أبقيه له جمنا وتتيوه يفتاجون من بعد وما شهدت بين inheritance فيبغل عن الإنفاق في سبيل الله لما قام ما يسعين نسبة دون والنوم لكي you tell an abu what in وقوله أتوك أنا إلي هكا مجبنا ojú ẹ̀mí ọ̀nà mi kọ̀ lọ́kú ní ìkórùbòdú ẹ̀nàmọ̀ yìí àdàkọ̀kọ̀ tó lù yányányá ẹ̀yí ọkà yìí ìdá àárọ̀ dàrọ́jú àni ìjì àhídàfẹ́ ìṣẹ̀bí ìdílá yìí yìí kúrò ọ̀zọ́ ní ẹ̀sìkọ́ ńlá kó jìhá tó lè mọ́jú ìyá àti ìṣẹ̀tọ́ ìṣẹ̀tọ́ ìmìtọ́ fàyàkó dáhàká dúkùtàl àbá wàháù yataman da yarjuku fa yaqudu anil huruj lil jihad ba ko ya toka man zaman eh mala an ga mun ta da idin wani o ye ko wa qawlu atayka ana ibi da ka mujihala uje ma na me kawo rana anal mai wa ko yasa ay yashghulu al ab an talab al ilm do dadoro adado izide doro an talab al ilm wa ku yin shoye والسعي في تقصيده wọ́n kò mọ́ sọ́wọ́ rẹ̀ kúrò amúkọ́rọ́ ìní ọ̀yẹ́ àkwáyà tàǹsù ìlẹ́mí àkwáyà wọ̀kùdúrù màjàlẹ́sì ẹ̀rọ àkọ́sọ̀ yẹ wẹ́nyìn wa wàá ọbẹ̀ àgó wàhálọ́ núre wàhálọ́ yọ núre wọn nínú ọmọ ẹ̀yà tó kẹrin after one hour even after thirty minutes àwọn sọ̀rọ̀ dọ́ àkọ́ àkàkà mọ̀ wàhálà tó mùjúbọ́nà ọ̀rọ̀ kánidẹ̀ náà fún wọ́n kẹrọ àti wẹ́rẹ̀ yẹn wọn náà ilé ẹ̀ tíj ẹ̀yìn òkèrè àtòkò olóòlù yẹ kọ́ nyitin èyí wẹ́rẹ̀ yẹn lè dánù ọmọ yẹn lè dánù kẹ́ mọ̀ níṣẹ́ ọ̀rọ̀ kẹ́ni ẹ̀ka hàn sọ̀tù máa kọ́rù tó yọ ẹ̀jẹ̀ wọ́n náà tó rẹ̀ àti iná náà ẹ̀kọ́ àti ìṣẹ̀lẹ̀ tó nù kú náà kọ́mọ́ bì ẹ̀ ara ẹ̀kọ́ náà máa fẹ́ ẹni lọ́wọ́ kú rẹ̀ so kẹ́yọ̀ ah, ah. pẹ̀lú <laughs> <laughs> ụmụ ya atụrụ ekete ka eyi ndị dị ma anyị onwe na kene lori na na sore ha sawali metu ajin amma ma ko dure ni si ila kare mu jihala to e ko wa qawlu hum khuzana atare ka ha ka eh uje ma wani gola yana ko yudu to la ei iza marido hazina alaihi ije any time no liu ai wa hajo rika a responsible ẹ̀yẹ̀ ní ìmọ̀ ìyá bí orí ka ẹ̀rọ yìí ni because wọ́n ayé so wọ́n ayé wàhálà wọn àmì wọ́n yìí dà tọ́lá balù wọ́n lè dùṣe àn ìjírí ọ̀rẹ́ rẹ̀ sísá wọn wá o lẹ́yìn kìdúró àlẹ́yìn ab hosin al ab dọ́n àdọ́wọ́n yìí kátó ìmẹ̀ ẹ̀yẹ́ bí ọ̀rẹ́ rẹ̀ ẹ̀yẹ́ bí dọ́gbẹ́ yìí tó dọ̀ka dọ́dí ẹ̀yìn yẹn náà kà áhìn ní skul wọ́n rọ́rọ́ àhìn àná mi yàrá ẹ̀yìn àná and ẹ̀yẹ́ bí ẹ̀yẹ́ sì káwá hẹ́ ọ́. but when ke can worry the baby celebrate i do where is a kabiro ijojo no man ma bo hala dai ijojo ran iza a kabiro eh ijo ijojo na never say wala wa aqqa abahu dora mi kajira dani fazalika alhuzn ad-da'im asan nku ayugo naika ayugo oniku danjara na wal hammu lazim àti anxiety mẹ́ẹ̀ka ẹ̀ kò tọ́ ọrẹ́ rẹ̀ ẹ̀yìn ìyẹn náà ọ̀gbọ́n àná ẹ̀yìn mú sọ̀rọ̀ lẹ́yìn máa bó wàhálà ìjẹ́ rẹ̀ mẹ́ka mímì dé ní gáà yẹ ẹ̀ dára ẹ̀ mi èyí ní ìwé gbòòsì ìmì ẹ̀kùn yẹn mi gáà ìpòrò ìyẹn náà ẹ̀rọ rẹ̀ ẹ̀yìn àkàwọ́ dé and wàhálà dàn náà ìka you are not careful wẹ́n ń dùnmọ́ kẹ́mi sá àgbà wọn wáyé kó ẹ̀yìn sọ̀rọ̀ rẹ̀ làwọn yà sẹ́rẹ̀ happen hardina kó kàkà omuli na waje iri jene kari jene ya isa ya zai maramin oyo ko oka wale isa maksud orin juwewo kin isa intended by this emura na kan ebi sebe o ede intended ka tarku zawaj ka sunya ne wal injab alka buwa mozi wala tarku tarbiyatul aulad e waka ko na wata to da suspend do say be with your righteous upbringing وإنما المقصود يزيل من أو التحذير من الانشغال معهم بالمحرمات أنا بكا إذكا إبوزي ذاكر هونيكا أسمي تيرمي ذاكا أسمي أكدوين لما واكم سوري واكم حرام أبوك يوشك وين دوني أه؟ أه. أه. أمم أه. أه. أه. أما الفتنة أما فتنة المال

àti inflation kó ṣe fìtínà àbí àlébi musa ní ọ̀wẹ̀ká يحرفون الكلمة عن مواضيع ومن وجههم لم يجلس وقالوا سمينا وعصينا أباوا أها سمعت مثل هذا النبي إيسا أو كذا they are not ready to learn they are ready to worship eh ekele ti yẹ ọmọ ìmúlẹ̀ sílẹ̀ ẹ̀ sẹ́mẹ̀ agbẹ́kẹ̀ wà ní kúndùn without knowledge so n tó ń ti fìtínà mi àgbẹ̀mí lọ́mọ tó ń yẹn sọ́yìn wọ́n fìtínà tó umati almahal fìtínà bẹ ẹlẹ́wọ̀n tó náà bẹ ẹ̀kẹ́yìn lọ́wọ́ tó ń bẹ̀sí wọ́n bọ̀ fi sọ yìí jáàmù wọ́n hirs alẹ́ mìíràn lọ́wọ́ ọ̀họ́ ha ẹ̀kẹ́yìn aṣáàdù ìfisàdàn lè dín ọkọ̀ ọ̀nà dín ní sẹ́ni dọ̀dín nínú wu ọ̀dọ̀mí wíyẹ́ náà látà mẹ́rin àárọ̀ náà dọ̀mí húnà dọ̀mí alẹ́bí tasallata ala zẹ̀rí bẹ́tẹ̀ gọ́nà ọ̀dọ̀mí náà ìka ọ̀ hapun kọ́ pounds on atẹ́mánàkù yẹtẹ ọ̀rọ̀ súnmọ́ pàmì wéèrè àwọn nǹkan tó fi dé àtọ́ rẹ̀ rẹ̀ ọ̀dọ̀mí náà kò dánwò wọn wọ́n atẹ́mọ́ náà sì àwọn àdúgbò náà sì sí destroyer làwọn sákà yẹtẹ ọ̀kẹ́sẹ́ náà fìtínà kẹ́yì. odò ẹ̀kọ́lẹ̀ mẹ́wàá wàhádà máa na kọ́ọ̀lù nàbí sọlọ́sẹ́lẹ̀ ọkọ̀ sọ́nà rí ìtumọ̀ ní aná níbi àkà sẹ́yìn wọn ọkà fi gonamin ọ̀ntọ́mùkà ìsá náà ní zìbáni ọ̀dùnmíra já ìhàní ọ̀nàmọ́àkọ́ ursula fi gọ́nàmì anatokoa ọ̀rọ̀ àdáwà àwọn oṣìyàn àkọwà dátùwákà ìní wọn náà àtẹ̀mí máàzì ìgbàna they are not máa bí afsadi lahuma ẹ̀nẹ́ni kọ́ sí gírí tó àtẹ̀mẹ́yìn min hirsi almari alalmari wa sharafu lidini a nan ku gírí ọni lọ́rọ̀ họ́hìn kẹ̀hẹ́ àti wa sharaf àdúrà hàn ọ́ èsù bá ń ewu dúró lórí nkútẹ́ dùn náà ọ̀rẹ́ sọ́mà ẹ̀kọ́ ó dúró náà tẹ́mẹ́ lẹ́yìn ọmọ ẹ̀ ẹ̀nà ọ̀dùnmẹ́ lẹ́yìn ọmọ ẹ̀ lẹ́sọ̀ tẹ́mẹ́ náà ẹ̀ ọ́ ẹ̀ asọ́mà ní kẹsọ́rì ó dúró náà kẹ èsù bá ń lórí ìṣẹ̀kẹ̀ ọ̀yìn kútẹ́ dùn náà رواه الترمذي وهو في صحيح جامع ولذلك فقوصا حسن النبي صلى الله عليه وسلم النبي encourage جاء بايني على أخذ الكفاية يا هناك is sufficient eh? إيه؟ هنا هو دون التوسع أسيش هناك أو كان تشكاوغوت يشغل عن ذكر الله أنا هناك وشو يوم زين ودور يوم ذكر يوم فقال صلى الله عليه وسلم النبي كمان ما دايم وهاي إنما يكفيك من جمع المال خادم ومركب في سبيل الله وكا إن أهو كوكوته جو أنا كأكهن ولا سافر لو أنك ورني إسنا كا أهو زوسي إنزو مرهن those those serve that we use use and as serve ilé omori ọ̀rẹ́ ìṣẹ̀wọ̀n ọ̀rẹ́ ìṣẹ̀wọ̀n ọ̀rẹ́ ìṣẹ̀wọ̀n ọ̀rẹ́ ìṣẹ̀wọ̀n soboro onani kebe la nyinda osaba uno zumeyo kebe la nyinda ke akwa saba wecheme kikukukuku nate makonan lora kaka ba ka ka mzima mwe EFCC balan lori hege kuku lokwa ngwazele وقد تهدد النبي صلى الله عليه وسلم المكسرين من جمع الأموال إلى أهل الصدقات أوكا النبي alayhi salatu wasalam ọ̀rá ẹ̀ eh, àníbi ọ̀rá ṣọ́wá ọ̀rá ṣọ́wá hìmì ẹ̀náwẹ̀ almoxirin ẹ̀náẹ̀ka bẹ́ẹ̀ àrọ àgbéyẹ̀ yamma looking for more more more more money ẹ̀rí kwẹ́kẹ̀ ẹ̀gbù púrú kẹ́nẹ̀ ẹ̀hìn ẹni ọ̀rọ̀ ìkó jẹ́mìlàmùwá ẹni ọ̀rọ̀ ìkó gbogbo Hmm? illa ẹwà eh, náà kì sọ́ọ̀rì ahàlì sọ̀dà court ẹ̀yà eh, mùsàdákà so àbọ̀rọ̀ bá ń bí mu náà mo tó ẹni tó mo tó lè mi ẹwà náà bá ń yẹn náà mi sọ́ọ̀rì ẹ̀yà mùsàdákà ọ̀kọ́ọ̀lá dá níbi ká wéyìdùn lónìí mọ́kìtìrì àbẹ́ náà kẹ́nyẹ́ kẹ́rù bẹ́ẹ̀ náà kẹ́kẹ́ náà dáwọ́dọ́ wà níbi ká lónìí mi illa man kọ́ọ̀lá bilmali hakaza wa hakaza wa hakaza wa hakaza àníbi hmm. ká ewa na ka o oh, shaki han man kaka lani man won ka o oh, wan shaki han kaka kaka lor shaki han kaka kaka arba'u an yaminihi dan bi wa mu pe na ni won wa an shimali da won min onu bo ni wahan wa min qidamihi wa min wara'ihi atawide atelema oyoko oyoko so alibika okay anabok wailu Hmm? oduku numuni ni tu abana ke oroba ne nyeke down down e wa na ko shake hanu ka ona man shake hanu no man shake hanu no man shake hanu no o yugo ne le wa mu wen yani fi abwab as-sadaqa wa wujuh al-bir abu gana ko nas men nan uzu sadaqa non al-bir uzu uzu non uzu non o yugo da wore kene ona wa shake hanu e wa ne

mi ní sector náà bí ọlọ́ contribute ẹ̀ personally kẹ́hìn ẹ̀ náà bí ọlá báṣọrú wọ́n ti báṣọrú ọ̀rùn wọ́n bí ọlẹ́tẹ̀rẹ̀ àtà ìmọ̀ ní àsìkò ní nàìjíríà tààrí sẹ́yàpùn ẹbí ọlọ́run náà fi dẹ́gbẹ́ ọ̀sán nìyà 1986 ókè ní lẹ́nu ẹ̀rọ mẹ́kẹ́ dọ́kítọ̀ làrẹ́ nù kìrìkìrì báyìí lọ ní skul ẹnu mọ́ náà an skul na da na kira na su tuwon skul kiri a wasu kiri na gaba na na ran wanda sai man wala an da ba ni to ro sai ka yawa puru dan eh wanda ka politics ah politician na ga ni, me abe abo all mani me ni me ni ro sa e ni yi wona re han ona we abdul hab yorùbá àdínì ọ̀rọ̀ ẹ̀kọ́ then arẹ́mi wọn abdulaziz abdulaziz somebody wọ́n yóò lábẹ̀ mọ́ wọn jù yẹ́ kàkà ìṣọ́ àwọn iná ní ìsìkà síkàsẹ́ ìtàmì náà every muslim yẹ́ nìkẹ́mi the problem is ẹ̀mìrẹ̀ wọ́n yìí múre ẹ̀m kátà náà lọ́ba yìí mú yìí ọ̀rọ̀ náà wọ́n yìí tàbí náà lóòsì rẹ̀ ọ̀n náà mi lò ọdún bókù dẹ́ ọ̀tá. Okay so I told him no I'm really on my own and then I got yeah well no yeah and so because so why am I coming oh you go I kódà bọ kàlá àwọn ìbàdí àkàrùn ní sí ìsìkà pọ̀ sáwọn ìsìkà hàmà wọn because they are facts Then máa kàrùn this axis ọmọ abẹ́kúta lagos axis náà bẹ́ẹ̀ nìyí

first class potential to them. That's the record. Tẹ̀lé kẹ̀mí kan náà kò rí Mọ̀láńlá Ṣéhù Ìsákùrọ́bí. Tọ́sọ̀ ṣé kẹ̀mí ìjọ ọ̀dọ́gbọ̀ ọlọ́mọdé náírà ìwọ̀dà náà ẹ̀kọ́ wòlíì wọ̀lú ní àwọ̀ ọ̀hún ní màmí kẹ̀ ẹ̀yà ìwé kẹ̀ hàn. So ẹnibìkà bẹ́ẹ̀ ni wéèlú lẹ́hùn ẹ̀wọ̀n náà ṣe kẹ̀ hàn bá màmí náà òzú sábà kọ́ mọ́ so gbọ́dọ̀ ọ̀rọ̀ náà á yẹ kìí good àdébí àlọ́ balance ọ̀nà rẹ̀ ọ̀ is good kan ní but wàá sàníyàn ní ọ̀tá ọ̀tá wà má wẹ̀nyẹ̀ rẹ̀ yẹn nínú àwẹ̀nyẹ̀ rẹ̀ yẹn and wọ́n mi káyé ọ̀rọ̀ yẹn kìí hun náà wọ̀n àbẹ́ àwọ̀ ẹnisẹ́nà ìkẹ́kẹ́ ọ̀rẹ́ mi ká ọ̀kọ́ọ̀sì dọ́ọ̀kọ́ọ̀sì weakness of human knowledge tóòlù amal mm-hmm. tóòlù amal àkè tóòlù amal ọmọ mi ní prolong hope prolong hope to pass to long hope to permanent yourself in this world don inshallah by the time i'm going to marry 100 years nimekuwa hatuna gosa <laughs> oh, kudaya onete waya ah, washoka wenye utuhwa eh But watu wero ka in the next 8 years wenye

فسوف يعلمون إن ملكنا نقولتين نبعه وقال علي رضي الله عنه آمين. سيدنا علي أو كمر نيتو إن أخوف ما أخاف عليكم أوكي إذا ني يمن كيكيري نعو هنمين يونين أنا اتباع الحوى أنا كوزوسا سوي شيئا وان وطول الأمد أتين dọ̀rọ̀ dùnmọ́ ẹgọdọ́ ìwọ̀n hmm? fa ama tìbá olùhàwà awèrè wẹ́ẹ́ sí mọ̀dọ́ àṣàṣọ iṣẹ́ ayá òun fọ̀nà sódò anil haq dọ̀mọ̀ kà sódò rẹ̀ dà kọ́sì àṣánà ahìrẹ̀ dà ìṣánà ahìrẹ̀ dà dẹ́wọ̀ sọ́nà kìjà ká ọ̀jẹ̀rì sínú ayẹ̀wì sí. Hmm? wàá ma tó lè amal awèrè produce prolonged hope sọ́ọ̀mọ̀dà يعني فتو الباري وجاء في الأثر أو بين أثر بمعنى أو بين حديث كنا كأربعة شقاء أنتم لك إسانا لفديوين سوي جمود الأين جمود الأين بياو نانا دراي بياو دراي أين يا مكريم من بورو ديو كبه ala baba ijoko na alazi ni fun ni onyala en sem ni we ma so ezudiyo wa qaswatul qalb atida ezudi wa tulul amal atisai prolong hope wal hirs ala dunya ati oye ho he honon ara ka noka wa yatawallad min tulul amal prolong hope ujana ma ona sai al kasal an at-ta'at duwa ina sa so mo ni duwa ha hadisi jọ́rọ̀ ayẹ̀wẹ̀ náà náà wá yàzùn wà taswif bi tọ́ba a taswif ló ka saufa to inṣàlá wájẹ̀ ní mọ́nà rẹ̀ an ibn jawzi kasa iyaka wa saufa fa inna saufa akbar junudu shaitan ko mi alamin ne ka ka ma be ma be ma e ba ke ma be ma ono ba ono nyukata uni sojo ni shaitan ni lo agogo ilẹ̀ ọ̀rẹ́zẹ̀ iná ìyá abẹ́ ọ̀nà bí i school bus àìnà akọ́bọ́nyẹ́ ìhìn ọ̀yìn ọ̀yẹ̀ èkó let us become the school of ọgbanye and the school driver ọ̀yẹ̀ èkó maame maame ẹni sọ ibi tọ́ ọba ẹni kò tún gbà sẹ́mẹ̀ wíwọ́ kó ayẹ̀rọ àgọ́dọ̀ wọ̀ rọ́gọ̀bà fìdúnyà lóyún ikú ikú ẹ̀nà náà. والنسيان للآخرة دو أداء يجيب كان يدنكو والقسوة في القلب دي آية وسينما دوتي لأن رقته رقة لأن رقته أك أوي لآية دو أن ينسليب آية وداية وبسوي أريهاو وصفائه أو كدو كليا إنما يقو بتذكير الموت aya odwa nyangu zore he da ya wa clear isa me kome wa hapo na go so wa tama isu wal qabr do tama ikuta wa thawab do tama itosi wal iqab do tama yoya wa ahwal al qiyamah atabi condition wahala ni ni kiyama kama qala ta'ala an kanu antum amrunaka min neba aka fatala alaihimul amad faqasat qulubuhum وكثير منهم فاسقون أي جرى ألم يعني الذين آمنوا look فطال عليهم الأمد then you prolong hope and it كأهو ساهم ينندك كان كويون فقصد قلوبهم سوى نقولان داين ندوتين وقيل أن يروى أنك من قصر أمله وما أني short hope look at okay ẹ wọ́n láyé ìyá ọ̀dà kéjù àárín jẹ́ wọ́n sì mọ̀ sọ́nù ẹ́ lọ́mọ ní ìwúrẹ́ náà ṣe hapun kọ́là hambo ayédè ọ̀dọ́ ọ̀rọ̀ wọ̀tọ̀ náà wúwọ́rọ̀ kọ́lbọ̀hù dáyà ọ̀dọ́ yín mọ́ọ̀rì dáyà ọ̀dọ́ àzẹ́tẹ̀ because sáàsì ayédè ọ̀rọ̀ yìí iṣẹ́ mi ò sí dọ́ọ̀rọ̀ yìí túwẹ̀ nù kàmá kó múrí àwọn ọ̀dọ́ kẹ́nyìn ìdùnmọ́ náà dì لأن لأنه أبوك إذا استحضر الموت اجتهد في بالطاعة سمعوا أنت منوع شوفا هناك من فلسفة لما قام صور الناس سمري أو إن فتح الباري ومن أسباب ضعف الإيمان وقسوة القلب أنا ودي الله one كواك إن شاء الله أراه دودي يوسا المري يوسي أو كا إنسانا كا عامل كا

to <laughs> eso kuma ebe ara na mehe also wasahar hmm atoyo jariya na mehe wal kalam atoyo kureke na mehe hmm wal khalto atoyo mix up amma mse ya to yana with people leo ko romania da kamwe kenaweza ba mikoro leo obo mhati mkutani ya Hmm? so awaya oh, ọkà fakasiratul akal awọ ìrísà ọ̀rẹ́ mi hàírì tabalada wẹ́sà ìgbàlíd ọ̀nọ́ra tabalada zayn wọ́n mẹ́ka ọ̀rẹ́ làwàrọ̀ra ọ̀rẹ́ ìgbòho wáyé ni mẹ́rin wọ́tọ́skùlù bẹ́dẹ̀n ẹ̀wọ̀n ọ̀dọ́ wọ́n rata tẹ́pọ̀ tẹ́tẹ́ wá gírí kẹwọ́ àni tọ́ àti rahman wọ́n yóò sàásì òmùrí yẹn náà ìkọ́nù náà yẹn pẹ̀lú kuma وتغذي الغذاء